ẹ̀yin ayé tẹ jáde yẹn tẹ́ ń bá wọn àfa ẹ̀ tó nǹkan kan lẹ́gbẹ̀ta ni lẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì wá ń dérí sáwọn àfa ẹ̀yin ayé ẹ̀yin nígbàgbáyò ẹ̀yin ìyá òṣòro ǹgà tẹ jáde yẹn ẹ̀yin ẹlẹ́yẹ tẹ jáde yẹn tẹ́ ẹ̀ ní ẹ̀yin ayé ti ṣe tọ́tẹ́ fẹ́ bínú báyìí tẹ́ ti fẹ́ jáde ẹ̀yin náà sọ́ra yín o àwọn àfa àrọ̀ ti fẹ́ bínú báyìí o tẹ́ ẹ̀ bá sọ́ra yín kùrìsíyù láàrin mọ́ já ìyẹ̀yìn wọlé rẹ̀ ẹjẹ́ kó ní yóò pé o lórí íńtánẹ́ẹ̀tì níta gbéra ní bí náà tawhid wa sunna sá aláfáàmì wà lọ́wọ́ tá a máa sọ̀rọ̀ kitabi wa sunna ti aláfáàmì sálàfí àwọn kan wá jáde aláwọ̀ ayé àwọn kí lápẹ̀ wọ́n àwọn ayé ti jáde o èyí ṣeré-ṣeré o èyí ṣeré o inú Yorùbá lè mímọ̀ táwọn eré Yorùbá táwọn aláàtì láwọn táwọn kan lọlẹ̀ tán táwọn àwọn ayé aláì àwọn ayé ti jáde gẹ̀gẹ̀ báyìí ah. wọn náà kí n àjò aláì sí àwọn ẹlẹyẹ ló bá àwọn gẹ́rẹ́gẹ́rẹ́ ara yé àwọn ìyá òṣòro ìgbà àwọn apaniwa agún àtàwọn olókìkí ògún àtàwọn ọ̀sàlà sóló àtàwọn kìíní wọ́n ti wá gbọ́ bó la wá ń lọ yìí tó mú mi fẹ́ dọ̀rọ̀ yìí lẹ́nu pé wọ́n ti wá dẹ́rù bá àwọn èèyàn irun tájílẹ̀ yẹn ṣe ń jọ́sí tó mú jẹ wọ́n sì báwọn náà lé àwọn lè ṣe ni wọ́n ní káwọn afọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn ayé ti fẹ́ bínú o ẹ̀yin ayé ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ má bínú bí abáyé o torí pé ẹ̀yin ayé kò sí ní lè ṣe lẹ́yìn ta subhanahu wa ta'ala agbára yóò ká nǹkan kan ẹ̀yin ayé ẹ̀yin ayé tẹ jáde yẹn tẹ́ ń dẹ́rùbà àwọn àfa ẹ̀ tó nǹkan kan lẹ́gbẹ̀ta ni lẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ṣe wá ń dérí sáwọn àfa ẹ̀yin ayé ẹ̀yin ní báyìí báyìí o ẹ̀yin ìyá òṣòro ǹgà tẹ jáde yẹn ẹ̀yin ẹlẹ́yẹ tẹ jáde yẹn tẹ́ẹ̀ ní ẹ̀yin ayé ti ṣe tọ́tẹ́ bínú báyìí tẹ́ ti fẹ́ jáde ẹ̀yin náà ṣọ́ra yìí o àwọn àfa náà ti fẹ́ bínú báyìí o tẹ́ ẹ̀ bá sọ́ra yín kùrìsí yìí láàbì mọ̀ já ìyẹ́ yín wọlé rẹ̀ ẹ jẹ́ kó ní yóò pé o tí ara àwọn àfáà ti ń bẹ láyé lónìí tẹ́ ẹ̀ bá mọ̀ kèé ṣe àwọn àfáà tẹ́ mọ̀ bí atọ́ mọ́ wá bá yín kọ̀rọ̀ tẹ́lá àwọn kan wá ń bá yín kọ̀rọ̀ àwọn yìí ò ní kankan náà ń bẹ ńlẹ̀ Yorùbá yìí mọ́ so àwọn tó bá mọ́ wá bá yín kọ̀rọ̀ lánàá tẹ́yà tí wọ́n jọ mọ́ ń tẹ́jọ dàpọ̀ táwọn yìí náà tó ń ṣe wáàsí tí wọ́n mọ lẹ́yìn ìyá kan ọlọ́run ọba gbé ilé ayé lọ́wọ́ ẹ wá ilé ayé tiwa ọlọ́run ò gbé lẹ́yìn lọ́wọ́ o ilé ayé tọ́lọ́run ọba sì gbé kalẹ̀ yìí ọlọ́run ò gbé lẹ́yìn lọ́wọ́ kọ́ńtró ilé ayé ọwọ́ ta ló wà jẹ̀mọ́ Allah subhanahu wa ta'ala sọ ẹ̀yin ìyá ẹ̀yin ẹlẹ́yẹ ẹ̀yin ayé ẹ má jèbù rẹ̀ bí ọ̀rọ̀ dé yìí o ẹ má ṣe kí ni ẹ má jèbù rẹ̀ ẹ bínú tán ni o ẹsẹ̀ kí lápẹ́ jọ̀mọ́ ẹbínú tán ni o ẹ gbọ́dọ̀ kánú ẹnìkankan o torí ẹnìkankan ò wà nù yín àwa ò sì wà nù yín ìbínú yìnyẹn gẹ́gẹ́ ó làwọn ṣe kí ni ìbínú ẹni tọ́lọ́hun ò ní jarí oníbínú Allah subhanahu olúwa ò dákun má jarí ìbínú rẹ o olúwa dákun má bínú sí wa o olúwa dákun má kọ̀ wá olúwa ò àwọn ayé ti wá jáde gẹ́gẹ́ bí ayé ọlọ́run má fún wa lágbára against wa ọlọ́run má jẹ́ kí gbogbo ìdúbẹ̀rù wọn yìí má jẹ́ kó dẹ́rù bá àwọn mùsùlùmí ah, ẹ mọ̀ láyà gan o ẹ wá jáde sórí íńtánẹ́ẹ̀tì àwọn sì tán àwọn pẹ̀lú àwọn ní kí àwọn ní àwọn kí ni àwọn ayé ah, ah, láyé tí ó gbájọ́ ń lò yìí náà ẹ̀yìn máa jáde ní nàìjíríà rí bó ti rí yìí ẹ̀ rí bí jáde láti jọ ìjọ yìí ẹ̀ rí nǹkan ṣe sí ìtú wákùnrin kẹ́ mọ dẹ́rù bá àwọn àfáà pé ẹ̀yìn bẹ́ bínú ẹ̀yìn bẹ́ tó bí ike ìgbàdé ẹ̀ tí ìbí kí ló ṣẹlẹ̀ bàtẹ́ tí wọ́n fẹ́ bí tán kí ni yóò ṣẹlẹ̀ ṣé ayé yìí sì wọ́n pé ó kàn wá dókò fún àwa ní rìnà mọ́ ni àbí ilẹ̀ ó kàn wá mọ́ ilẹ̀ òní súnmọ́ ni àbí àwa ní rómi mu mọ́ àfóúnjẹ là ní rí jẹ mọ́. amáṣẹ́ni tó fàyè gbá báyìí ó náà ní ìjọ táwọn irú àwọn kan ti ṣe fíìmù Yorùbá táwọn ayé kan ti ń lọ nugbó náà bá àfáà kan ní àárín gbó àfáà bí a ń ṣe fàdà ṣùgbọ́n lọ́ọ̀lì mọ́ tí ó ṣe ní súnà ti ń àwọn ah, wá sọ fáfá pé àwọn ayé ṣiṣẹ́ lọ báyìí kúrò ń bẹ̀ wọn mọ́ sí jẹ́ káwọn ò débọ̀ afáfá ni àwọn ń ṣe lọ́ọ̀nì ah, táwọn ọba ẹni débọ̀ ọlọ́run rẹ̀ gún sọ pé ah, inú fíìmù lẹ́jú lè ṣe yìí o ẹ̀yin ayé Allah subhanahu wa ta'ala ń sìn kìí ṣẹgbẹ́ nìkan kan nu gbogbo yín àtàwọn ọ̀gá yín àtàwọn míì tẹ́ bá ní ní international kóníkálukú ó jòkó tẹ́bá ní àwọn àfa kan tó wọ́n ń sá sí yín lábẹ́ tó bá yẹ pé àwọn lè fẹ́ ẹ mọ̀ yan nànà wọn kódà tí ó da fún yín ni pé ẹ mọ̀ da ọkọ̀ pé eré àfa lágbájá ọmọ lágbájá tó yẹ pé abẹ́ wa lọmọ ń sá sí tiwọn náà tí wọ́n ń takò wá sọ́ra rẹ o aláàánú báyìí dá sí yẹn àdúrà ní àní báyìí dá sí àmọ́ kẹ́ ẹ mọ́ jáde sí gbogbo mùsùlùmí kẹ́ wá lẹ́yìn ṣe ìlérí à ẹ̀yin náà jẹ́ kórìí yóò pé o àwọn òwú àkọ́kọ́ lọ́dọ̀ yìí àwọn òṣèmọ̀ yìí àbá àbẹ́yìn mọ̀ wọn ni àwọn òṣìṣẹ́ àmọ̀ yìí o tó àwọn ọmọ yìí rí àwọn àfọ àsún náà wọn sì mọ yìí rí wọn ọ̀bá yìí ní kankan papọ̀ kódà àwọn àfọ òbí jà ògàn náà gbogbo wọn náà kọ́ nọ́mbà yìí ní nǹkan pọ̀ gbogbo wọn náà kọ́ ṣé bá àwọn tẹ parọ́ mọ́tẹ ni wọ́n gbà kọ́ lọ́dọ̀ yìí ní Ṣakí ìgbà tó lọ di kóòtù ẹ̀bẹ̀ kọ́ lẹ́ ń bẹ̀ ẹ parọ́ báwọn èèyàn náà sọ àwọn tẹ bá mọ̀ pé wọ́n ń ṣe nǹkan yẹn àwọn ni kẹ́ mọ dẹ́rù kẹ́ mọ dúnmọ̀ wúmọ̀ wúmọ̀ bí àwọn tó bá mọ́ ń júbà yín wà sí àwọn ejúbà yín wà sí ọlọ́sìn já júbà yín o ẹjá kó ní yóò pé o ẹmọ̀ ara yín o tẹ bá kóra yín jọ tẹ ẹjọ ń ṣèpàdé tí yín náà tẹlẹyìn lẹ́yìn ayé ẹ̀yin lẹ máa yé tẹjọ ń tẹja ilé lórí tẹlẹyìn lẹ́yìn àgbà ẹ̀yin lẹ máa àgbà tẹjọ ń ṣe kíní kan so ẹ bá kẹyìn làwọn àjẹtọ tí wọn ti wá sí fún láti ọjọ́ èmi tẹ mọ ní sípàtì táwọn yẹn bá ń orúkọ yín pé àwọn àjẹmọ pààyàn àwọn àjẹmọ ṣe kíní àwọn ayé mọ ṣe kíní kan èmi máa sọ pé ìrọrùn pa máa wáyé ṣé because àti ìdáyé kan kó jáde pọ̀ lòun máa mú ẹ̀jẹ̀ rí so àwọn a sì rán lérí tẹ̀sí gbogbo ìgbà sẹ́yìn láyé tó ń sọ ní ká mọ̀ tó bá yẹ pé yìí ni ẹ̀hẹ́ ká lè mọ irú tàbí yín pé ṣé lóòótọ́ lẹ́yìn náà máa ń ṣe ogun tẹ́lẹ̀ máa ń ibi ọ̀rọ̀ dé dúró yìí kó ní kálukú mọ̀ wọn ara rẹ̀ káyọ̀ dúró láyé rẹ̀ o inú tó ń pè ní àdúnyá tá yìí orí ilẹ̀ tá a wà yìí kò kankan tó ní kọ̀ǹtró rẹ̀ afitari jama Allah subhanahu kóníkàlùkù ó so ẹ̀yin ayé ẹ ṣọ́ra o ẹ̀yin ayé ẹ kí ni ẹ kó ní yóò pé o ẹ kó ní fapó àwọn àfáà ń bẹ́ ń ta lónìí kìí ṣe gbọ́ àwọn àfáà tán máa ń ṣe àwọn yìí ò náà mọ tí lọ́wọ́ yín tẹ́rí tó kàwà ní tẹ́rí dáhùn yìí ká máa kọ́ra lálùkùrá ní ká kọ́ra ní hadithi ká kọ́ra lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa ká sì júwe pọ́nà ọba nìkan lọ́ba alàgbà ìtó kàwà nu àwọn ọmọ yìí lákàmọ́ pé yìí náà wà nù ayé tó yẹ pé ara ń táyé fi ń dáyé lẹ́yìn kan náà sáwọ́ àtẹ́yìn náà máa parọ́ kan fún ara yín tẹ́sí máa parọ́ fún àwọn èèyàn so inú yìí ò gbọ́dọ̀ mọ́ wà káwà lè níbi ṣe dáwà tawhid ìwọ́n sẹ́yẹ̀ bá wà báwọn àrídẹ́sọ́wọ́ àwọn èèyàn pé tẹ́láwọ̀ ilé ìtàn jáde yẹn lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ ti jáde yìí sí wà sí tawhid ní fáwọn wọ́n bá ti ń sọ ìsáwọn yẹn ti rí pé ìsọ̀rọ̀ yìí tó ìkankan òṣèré ó lè mọ̀ pé àṣẹ ti ẹ̀ jẹ́ ìkankan so àwọn tó bá ń si lábẹ́ àwọn le lẹ́rìí ma dún mọ̀rú mọ̀rú mọ́ ọlọ́mọ kun ara fún wa abẹ́lúwà bí máa lè wa kára mi ìwáyé ìwọ̀ fọ́lẹ̀ ayé sí ìdáni ìwọ̀ ìyá kún ẹ̀dùn aláàfíà wà ní sẹ́kàn tẹ́yẹ bá wà ámàlà min kulli da sadda ma mọ́ sẹ́dù màálà abdika rasulika muhammad wà ala láàrin wasaabi ismail subhanaka allahumma wa alhamdik sharon la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh